والصلاة والسلام على رسول الكريم وعلى آله وصحابته ومن تبعه بالإنسان إلى يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم السلام عليكم ورحمة الله وبركاته Adáàpẹ́fún ọlọ́run ọba rẹ̀. Ọlọ́run ọba èyí tó ṣe pé òun ló pa wá láṣẹ tí a máa dúpẹ́ fún òun. orin tó ga jù tí ọlọ́run bá ṣe fún èmi àti irú òun náà ní pé ọlọ́run ọba ṣe wá mùsùlùmí àìyé jẹ́ mùsùlùmí náà ọlọ́run ìjọba ìjọba ìjọba ọ̀kan abẹ́lọ́run ọlọ́run kó pa wá lẹ́yìn tí a ń di mùsùlùmí ọlọ́run kó ṣe wá ní ẹni àdìyàn náà pẹ̀lú sábàbí ìsìláàmù orí ẹlẹ́ẹ̀kejì nǹkan láwọn máa ṣe fẹ́mi àti òun náà ni pé ọlọ́wọ́n bá fi wá lọ́kàn balẹ̀ ní agbègbè wa sí àwọn yìí kọlọ́run kó ṣàlékún ìfọ̀kànbalẹ̀ ní agbègbè yìí. Gbogbo àwọn ààyè tí ó sí ìfọ̀kànbalẹ̀ ọlọ́run tó bá fi ìfọ̀kànbalẹ̀ síbẹ̀. Lẹ́yìn wá gbà náà, orí ẹlẹ́ẹ̀kẹta àtọ́nà wọn bá ṣe fún èmi àti ẹ̀yin. Òun náà ní pé ọlọ́run ọba fún wa ní àlàáfíà. Àbẹ̀lọ́run ọlọ́run tó ṣàlékún àlàáfíà pẹ̀lú ọ̀kan wa gbogbo àwọn tí wọ́n ní àlàáfíà ọ̀pọ̀lọpọ̀ àwọn ní àwọn mìíràn gbogbo àwọn orin tó kù àdúgbò rẹ̀ àwọn orin tá tó tẹ lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ yẹ fún wa gbogbo àwọn orin náà ṣe tá fi sọ̀rọ̀ ọlọ́run fún ìka pé abẹ́lọ́run tó tara wọn sọ̀rọ̀ títà sí kò ní ọlọ́run sọ́jọ́ ọ̀nà sẹ́yìn fún àwọn àbáwá náà ẹ̀yin náà ti ẹ̀ máa ń gbọ́ ọlọ́run kò fún yín ní àgbọ̀nyí rẹ̀ àti ní àti ẹni ọlọ́run lé kí ọ̀rọ̀ náà àwọn ìṣẹ̀kọ̀jọ àti wọ́n ní àǹfààní owó ẹ̀sán tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọlọ́jọ́ owó ọ̀sán ìwọ̀ kan òun ló lé mú tún lé ba ìṣẹ́ jẹ́ lẹ́yìn bàtà àti Tẹ̀sílì wa lánàá lọ́wọ́tò wúwù Quran 11 aya 52. Ọlọ́run bá ròyìn ọkọ̀ ojú omi fún wa ó ti lọ nínú omi. Ọlọ́run bá ní ọkọ̀ ojú omi náà ọ̀nà pẹ̀lú àwọn èèyàn tí wọ́n ń nínú ọkọ̀ ojú omi. Ọkọ̀ ojú omi wá nìyí ó wà láàrin àwọn ìgbì omi àwọn nǹkan tí máa ń jáde láti inú omi àwọn nǹkan tí wọ́n á jáde yìí wọ́n jẹ́ ìgbì tó tóbi ká wọ́n wá jáde lórí òkè nǹkan àkọ́kọ́ tó ń kọ́ fún wa lẹ́yìn gbà náà fún wa òun náà ní wípé tí ọlọ́wọ́ bá sàlàyé fún wa ọlọ́wọ́ bá ní núhù ọwọ́ ń pe ọmọ rẹ̀ ọmọ náà wàkàrà sí máa ní ibi tó wà ààyè tó yẹ wípé ó fi lè yẹ kúrò lọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí wà lọ́jọ́ ipé ààyè náà ọjọ́ kúrò níbi ààyè táwọn mùsùlùmí wà ibẹ̀ ló dúró sí sọ ọwá pèsè ìyáàbù náà ìwọ máa ń rí nǹkan máa àrà wọn kojú omi yìí pẹ̀lú wa sọ wọn kojú omi yìí pẹ̀lú wa lásán fún wa wípé àwọn ọ̀nà tí ó lẹ́nu bí àwọn tó ń bí fọ́rọ̀ kí ọkọ̀ ojú omi tó gbéra ni ìgbọ́rọ̀ tó wà wọ́n ju ni pé omi ti ń gbé ọkọ̀ ojú omi bọ́lọ̀ yẹn wá tẹ̀lé bẹ́ẹ̀ tó àbíkọ́jẹ́ tó omi ti ń gbéra náà ó sì wọ́n omi tó gbélé láǹfààní láti lè bu ọkọ̀ ojú omi orí tẹ̀lé kankan kí ìbẹ̀rẹ̀ sí ní ìparí wala takun ma'al kafirin má bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ lọ́jọ́ bọ́lọ̀ ti parí ẹ̀sìn kòkòrò ni wọ́n parí ayé wọn sí lónìí tí wọ́n sì kù ní ẹ̀sìn tó jẹ́ kékeré. àwọn àfáàtì sọ fún wa wípé bóyá kò àti ọmọ àwọn lọ́dọ̀ ọlọ́run kò sí kékeré ọmọ aláwọ̀ sọ ní bẹ́ẹ̀ tààrà mú ìlà ìjọba ní ìlànà tí mú ní ìlú ìlú ọba náà ní màá lọ gbóra jọ síbi òkè kan tí mo ti wà pé òkè náà omi ò ní níbẹ̀ lókè náà ó lè gbà mí kó lọ́wọ́ òkè tó lè gbà yálẹ̀ kó lọ́wọ́ òkè Bàbá wa ní kọ́ lọ́la á sí Màtìdáwó náà ní Áfíríkà. Wọ́n mọ̀ ìlú. Ẹni dákan orí ìlànà lónìí níbi tọ́lá ọba fẹ́ ṣe. Ilá máa rọ̀ nílá. Àyàfẹ́ tí máa ń sàánú nìkan náà lórí ìgbà àwọn ẹ̀. Ẹjú wọn sàánú náà ṣe ń kí ní ọ̀nà. Àdùkọ̀ sẹ́ni tí wọ́n lè gbà á lẹ̀ lónìí níbi fẹ́ ṣe. Àyàfẹ́ tí náà máa ń sàánú láti sọ̀rọ̀ yẹn dá ọlọ́run kí ìlú omi ó dígàjà láàrin àwọn méjèèjì pàkàrà nígbà ìfọkọ̀rọ̀ kiri ọmọ náà wọ́n wà nínú àwọn inú wọn jẹ́ ẹni tó kú mi lọ wọ́n pẹ̀lú. nígbà tí ọlọ́run bá fẹ́ dá ọwọ́ omi dúró lẹ́yìn tó parẹ́ láwọn ìyẹn tó parẹ́ tán ọlọ́niwá kí láyá arúgbòdó ayé máa àwọn sọ wípé ìwọ́n lẹ́lẹ̀ ọ̀yà bẹ̀rẹ̀ sí gbé àwọn omi tó wà lórí ilẹ̀ àti tí ọjọ́ tí jáde lẹ́lẹ̀ àti tọ́wọ́ aláfòkè sórí rẹ̀ máa jẹ́ wọ̀nyà sàmáà àpòlì ìwọ̀n sàmáà dáwó dúdú lọ́rọ̀ bímọ. Òṣùdá bá ní kílẹ̀ rẹ̀ ọmọ ẹgbẹ́ omi mu, tó máa fẹ́ máa ń gbé omi mi. Ta wá ní sábà tó máa rọ omi ẹ̀rọ mi omi òní ká lẹ́yìn náà. Bẹ́ẹ̀ wọ́n máa ń pàṣẹ fún sábà náà àkọ́jà wọ wà kú ní àríyá àwọn ìtọ́lá wọn bá bẹ́ ṣe ọlọ́run bá ti parí rẹ̀ wà sáwà àlọ́ yìí ọkọ̀ ojú omi tí wá dúró sí orí òkè àjèjì. Ọlọ́mọba wá sọ pé ìgbéjìmọ̀ títẹ ọlọ́mọba ó mà ti ṣẹlẹ̀ sí ìrìn kan omi lọ́rọ̀ ọ̀rọ̀ ni báwọn èèyàn kan ní alákòóso tí wọ́n kú sórí ìwọ̀n rẹ̀. Pẹ̀lú ìlú Amáfẹ́fẹ́ ìgbẹ̀rún àná. فكيف ما تريد يوم الدين سورة كون آية وصفات هنا بتفسيرنا يسمى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونادى نوح ربه فقال رب إن ابني من أهلي وإن وعدك الحق وأنت أحكم الحاكمين Nínú àwọn ọlọ́run ọba ó fẹ́ sàlàyé fún wa àdúrà òun làwọn afáà wa ti fún wa àwọn afáà wa ní wàjúgbà òhúdà wọ́n ní ìpèpè sí mẹ́rin dídì wọ́n ní jọ ààbòdì wọ́n ní àdúrà ni gẹ́gẹ́ bí àwọn àtàrà ti sọ fún wa wọ́n ní tí a sọ ní pé wàdá àlùmọ́n rọ̀bà. Wọ́n nítorí wípé gbogbo àdúrà pàtà yányá tí máa bẹ̀rẹ̀ pẹ̀lú àlàáhùmà yá àlọ́. Nítorí pé gbogbo àdúrà tí máa bẹ̀rẹ̀ pẹ̀lú àlọ́ yá rọ̀bì ẹ̀rọ abẹ́ sàdúrà àbí tí àdúrà. Ó ti ẹ̀jẹ̀ wípé àdúrà tó wà ní ibi ààrùn lọ́dọ̀ àwọn àbẹ̀ gẹ́gẹ́ bí àwọn àfá gẹ́gẹ́ bí wọ́n ti sọ fún wa. Wọ́n sọ fún wa wípé àdúrà wà níbẹ̀ wọ́n ní wà máa dá ló ń rọ̀ ọ́ bá lóòmù pé ọlọ́run ọba rẹ̀. وقال رب إن بني من أهلي wọ́n ní nóà ó fi ọlọ́run ọba rẹ̀ wípé ọbẹ̀ ọ̀tàbíà olùgbọ́nà ọlọ́bù òdòdó tó fi di tá a máa ń pè tá a bá fẹ́ ṣàdúrà náà àmọ́ nílò owó. bọ́lá òdòdó tó fi di bọ́lá òdòdó yíyá òun náà ló lò ọ̀gbẹ̀gbẹ̀ ọlọ́run ọba torí pé ó wà ní ọlọ́run tó ìwò bíyà wípé wọn ló dá gbogbo nǹkan ìwọ̀n ní ìwọ̀n ló ṣe ló bá ti wù wọ́n nípa nǹkan tó ọba tó jẹ́ pé ìwọ̀n ló ń ṣe wọ́n bá ti wù wọ́n nípa nǹkan wọ́n ní wọ́n á ọ̀sán tí ń fẹ́ láwùjọ sọ́ọ̀rù ìdìbò tìlú kọ̀ọ̀sán tó ń fẹ́ gbọ́dọ̀ Ìjọ ń fẹ́ gbọ́lọ́run ọba wá ní àwọn àpá àwọn ọmọ sí Iná ló ní Yíká ààrẹ. Ó ní ọmọ ní ìlàkùnrin ìgbìmọ̀ ààrẹ. Ọmọ ní ọ nínú kí ní àwọn ẹbí ọ̀tọ̀ wọ́n ní ta àdúgbà máa lọ ó ní ẹ̀kọ́ pẹ̀lú náà wà á yá àgbẹ̀yìn tó ó lè ìdíjú pẹ̀lú ọmọ ọba wà kí kọ́ ọ̀dà nínú di ánàmú àdínnímọ́ mi máa ń lórí ó ní àkídà rí pé ìtò òkú fẹ́ ọlọ́mọ bá mọ̀ kí wọ́n á rí inú ìwà afẹ́ ìwọ́n ni adáàbò ìrìnlẹ́wò lọ́fẹ̀ẹ́ ìdílé ní ìdílé ààrẹ ọmọ mi inú fámìlì mi náà ló wà. Àwọn fún akúndọ̀ nìyí lórí nǹkan tí wọ́n kù tó ń fẹ́ níbi. Àwọn kọ̀ọ̀kan àwọn àbá àwọn jọ wípé nǹkan tí lóhùn ń fẹ́ níbi bíi òun náà ní kọjá wípé sọ̀rọ̀ kọ́mọ mọ́mọ́tẹ́lì ìgbé ọ̀fẹ́ kọ́ bá omi lọ àwọn afárá kan nǹkan tí wọ́n gbọ́lé nínú pé àdúrà àti yóòkù tó fẹ́ẹ́ ṣe sọ̀rọ̀ wípé ìwọ̀n lọ́wọ́ máa lẹ́jùbù nígbà nígbà ìwọ̀n ọlọ́run bá mi la mọ́jọ bá omi lọ lọ́lọ́gbé ìwọ ọlọ́jọ́ fún mi wípé kí ni àwọn ará ilé mi kí n gbé wọn sínú ọkọ̀ ojú omi ńlá máa ń sàbápọ̀ àlẹ́ nìkan ò èyí tí gbọ́dọ̀ bí wọ́n gbà wí yẹn ńlá máa ń sàbápọ̀ àlẹ́ nìkan ò gbé síbẹ̀ àyà àtàwọn tó jẹ́ pé ọ̀rọ̀ ọlọ́run ti gbà wájú lórí ọ̀rọ̀ ọ̀dà ọ̀gbìn ọ̀dà ọ̀gbìn òyìnbó ìyàwó ẹ̀ ọba rẹ̀ kí ni ọ ìlà máa sábà kọ àlẹ́ ìlú ó yọ yẹ nínú àwọn àǹfààní rẹ̀ òun gangan náà ti bẹ̀rẹ̀ pé àwọn wọn ní àwọn wọn sì kọ̀ ní sábà kọ àlẹ́ ìlú kíra nínú ìgbà tí ó máa gbólóhùn ìlà máa sábà kan àlè ìrìnkọ̀. Wọ́n torí ẹ̀ òun ni ó jẹ́ wípé ìtọ́jọ́ ọ̀dọ̀ ọlọ́run náà ní wípé eléyìí wà ní báyìí nínú ìgbéyà kó ló gbólóhùn yẹn nìyẹn. Ìṣe wọ ọlọ́run bá mi là á mẹ́jọ kó lè ní ní ọ mẹ́jọ wà pẹ̀lú ẹ̀jọ̀ òun lọ. Ó jẹ́ bàbá àwọn náà mọ̀ pé bàbá sọ́mọ́ àánú ńlá orin máa ń wáyé lọ́dọ̀ kí ni ọ látọ̀dọ̀ ilé pọ̀mọ́ orí. Àwọn afọ́rẹ́ láìkejì àwọn ní ìsara ó fi mọ̀ wípé ó ti bómi lọ. Bàkà ọ̀yọ́, bàkà ọ̀yọ́, ìgbàlẹ́, bọ̀kùrọ̀ òbí bẹ nínú àwọn olóore tí ní o láti mú omi lọ. Ẹ̀rọ náà ló lé yọ gbogbo ni ọ. Wípé kí nǹkan tí ń tọrọ mi ní ìdáàbí wípé ó ti kú ní kèbèrè nìyẹn. Ṣùgbọ́n dára lè gbàdúrà bẹ́ẹ̀ tó ti kú ní kèbèrè pé kọ́lọ́ wọn ọkọ̀ wọn bá wa gbà á. Ẹ̀rọ ti kú ní kí ni ọ kèbèrè. Ìgbèlú ọ̀gbọ̀n wípé ẹjọ́ bá ti kú ní kébèrí wípé èèyàn tó wà mẹ́kí lọ èèyàn ojú gbọ́dọ̀ tàbí àfún mọ́ ọwọ́ òwe ìgbèwẹ́ ojú kébèrí náà ọ̀rẹ́ ṣùgbọ́n dájú àgbègbè ni ohun tó tún lè lè bá tó fi lè jẹ́ pé yóò jẹ́ fámílì òun nínú bí ni ọ nínú àdìgẹ́ náà. Àwọn ọ̀gbẹ́ ìtara ẹ̀ sọ̀rọ̀ àwọn àpá àwọn sọ wípé àwọn sáfẹ́ sọ̀rọ̀ rẹ̀ kejì yìí àwọn lọ́rọ̀ tí wọ́n lọ súnmọ́ sí. ìfẹ̀sọ̀nàdá àlẹ́ àfùwà nínú ṣé káwá nínú ọ̀nà. tó o gbọ́dọ̀ ọba àjẹsíra níbi. kọ́lọ́ wọn ọba jẹ́ kí ni ọ kó ń forí sí ọba rẹ̀ wà á yọ àmìlà múmu àmàdàgà wà á bá yọ àmìlà múmu àmàdàgà kìnnìkan fi àfihàn ọmọ àbáyọ ó wò wípé ṣé táǹkì yẹn ti dín o òsì. nítorí wípé òun ọ̀mọ̀ wípé táǹkì yẹn ò jẹ́ kí ló èkú. àwọn afọ àwọn sọ pé irú ẹ̀ náà tẹ̀ sáà ní o. Fún àbùkù àbùkù àbùkù ọ̀pọ̀ àrẹ́mì àbúkọ́ ní àrẹ́mì wà mẹ́bàá ìfẹ́kú báyìí àrẹ́bìnrin bó ṣe lá ìlà àdìbàbà kò sọ gbọ́dọ̀ ní gbọ́dọ̀hùn kan jẹ́bọ̀ wọ́n fi bá a sọ pé ó di mùsùlùmí pẹ̀lú ẹ̀ àwọn jẹ́ tẹ́lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ jọ náà kò jọra ìtàn láàbì láàbì tó jẹ́ pé ọwọ́ parí ayé rẹ̀ lórí ìlànà àwọn bàbá rẹ̀ lọ parí ayé rẹ̀ tó pàdé parí ayé rẹ̀ bẹ́ẹ̀ Tẹ̀wọ́pára ayé ìwájú àwọn ìgbẹ̀gbẹ̀ báyìí kéde yìí. Àwọn tí wọ́n sọ wípé ya àtẹ̀gbẹ̀gbẹ̀ ọ́nì àlákà tí máa wá borí jù fún ọ máa la bùkú ní áp àdáríkà. Tí wọ́n bá bí kọ̀ fún mi pé kí wọ́n gbèdí ni wọn, ìlú wọn borí jù fún ọ. Níbi máa wá borí jù fún ọ. Lópin ìgbà tí wọ́n bá gbèdí ni ọ, táyà ọ̀gá sí ìsọ̀kalẹ̀. Gbígbé kí wọ́n gbèdí ni ọ bíi mẹ́wàá àbò. Àìlọ́ máa wọ ìlú. Bẹ̀rẹ̀ tó lè máa fi ṣàfáà méjì. Ó sì tún ṣe nípa nínú títẹ̀. Òun ìyá yóò kéré jù nínú náà. Bàtà méjì ni wọ́n wọ̀ nínú ọ̀nà lọ́wọ́ bàtà. Àti ní bàtà yẹn ọpọlọ ló máa sọ láti ìgbà láti máa pẹ̀lú ẹ̀. Ọlọ́run kó lẹ̀ tó sínú kí ni ọ̀rọ̀ ìjọ àwọn ọ̀la. Màmú ti bẹ́ẹ̀ náà ìrìnà sọ́dọ̀ bàbá bẹ́ẹ̀ ọlọ́pàá wọn sáré kàlẹ̀. Wípé màá ká ní ìmọ̀lú yìí wáyé nínú àárọ̀ ọ̀hún. Ayé ẹ̀sìn owó ilé ìṣù. Ọmọ alẹ́sọ̀ bá ń kájí àwọn ọmọ ọgbọ́n tí sọ àwọn àbára wọ́n ṣàlàyé fún wa wípé irú nǹkan yìí òun náà ní ká sọ wípé kí ni ọ ọ̀sẹ̀lẹ̀ sí inú ìfẹ́ bọ́ẹ̀há ọlọ́run fún kékeré kan ní speciality obìnrin tó ní speciality lára àwọn kékeré tó kù bóyá chance tó wà tóun lè bèèrè ọwọ́ ọlọ́run ọ̀rọ̀ àwọn òde bí nírọ̀ ọjọ́ kó láàrin ọ̀kọ́lá ìgbà bẹ́ẹ̀ náà làwọn ìgbà fún mi àwọn ìsọ̀rọ̀ àti ìsọ̀rọ̀ sọ́rọ̀ Ibrahim ní ti ti ẹ̀ òun parí ẹ̀ láyé ìbálòpọ̀ wá sí bàbá rẹ̀ òun náà gbàgbé àtẹ̀tẹ̀ lọ́nà wọn sọ̀rọ̀ ní oṣù nínú wọn nípa àwọn àforíjì fún ọ nípa àwọn ọbẹ̀ náà fọ́nà fi ọmọ náà. Sọ̀rọ̀ nígbà tó wáyé àbámá àtàwọn iṣẹ́ náà aláwọ̀ mi àbí jẹ̀ nígbà tó fojú àmì gbé dídé o bàbá àrùn ayé ẹ̀tọ́ ìdíkú fún bàbá rọ̀ á owó òṣè kí lọ kò ṣe é jọjọ́ òṣè kí lọ ọ̀wá fún ìdíkú wọn ọjà àdúgbà. Ṣùgbọ́n kì í ti bẹ́ẹ̀ nù Bùkọ́rí àdàbí rẹ̀ rà. Ṣàmẹ́ta fún wa nìyí, oníyẹ́nu kọ́ Ibrahim Àbáàbù Ájà. Àrẹ́bí Ibrahim ó pàdé bàbá rẹ̀ Ájà yóò pẹ̀lú kìíyàmà lọ́jọ́ pẹ̀lú kìíyàmà. Lọ́pàá rẹ̀ bàbá rẹ̀. Ìjọba ìjọba ìjọba. Wà á láwájú Ájà bàbá lọ́ọ̀bà ló bàbá báyìí ìdí àti máa ń dá àwọn pẹ́ẹ́sẹ̀kẹ́ bí iná ni wọ́n ojú owó sí i gbogbo kan lọ́dà tí ó kó ló kù lójú wọn. bàbá rẹ̀ ìrẹ́nu àkọ́yà kú ìyàwó ti lọ sí ìrẹ́ máa lọ bá lónìí ní òní yàgbà rẹ̀ gbọ́dọ̀ wá wí kí wọ́n fi bàbá gbé e. Ààrẹ lọ́wọ́ máa sọ pé ìwọ́n náà bá àmì àwọn ṣe ìdílé àwọn àìsàn aláàtòkù yìí. Sọ aláàtòkù yìí àmì. Ọtí bá tó ń jáde ìkùnrin jẹ́ òṣìṣẹ́ kí lọ, ó ní lójú kì mí. Ìyá ọmọ ìwà àpàrà tó gbà wà. Ọlọ́run lọ́wọ́ فأي عندي أفضل من هذه الأمر èyí olùkọ́ mi ní nǹkan tó wà lọ́lẹ́ wípé ó fún lágbára tó tún àbá mi ọ̀pọ̀ jẹ́rẹ́ àjẹ́ náà. ọlọ́run àtúntò ìgbà yìí ọ̀rọ̀ yìí ní àrùn tó lè já sí mẹ́ta ágàlì káàsì lórí ìgbà yìí ìgbà yìí èmi ọlọ́run ti sọ jù wọ́n ẹ bá mi parí ayé ẹ̀ ní kéèké.

me siento bien, molestar gente. Luego, a veces, en la zona, el güey, yo quiero mucho. Todos los demás, la como para mi Dios, por el dinero. O así, para irme a oficina, ọjọ́ ìpínlẹ̀ o ẹ bá ti parí ayé rẹ̀ títí ìfẹ̀mí òfin kàkà a ẹ̀sìn yẹn ń dájú pé lóòkù níbi yìí ọkà àánú torí pé àánú tí bàbá ló ti ń sọmọ àánú ìgbà ìlànà tó ń sọ yìí àánú bàbá sọmọ àánú ọmọ sí bàbá táwọn tó ti jẹ́ pé kò jẹun. sọ àti àánú ẹni tó bá tọ́jú èèyàn tí a máa ń kíra àwọn òṣìṣẹ́ láàárín ìjọ sọ́ra ẹ̀rọ pẹ́jọ ọmọ tó tó jọ ọmọ tó wọ́n ti dàgbà láta tó ń lórí kó bàbá fún gbogbo àmì ẹ̀rọ pẹ̀lú ọmọ tí bàbá bàbá sọ́mọ àfẹ́jọ́ tọ́jú ọmọ bá a ní ìṣòro ìrànwọ́ láti rí tó látara bẹ̀rẹ̀ tó ti bẹ́ẹ̀ náà àyè fẹ́ ìbéèrè. nínú ohun bẹ̀rẹ̀ yìí lọ́dọ̀ ọlọ́run kò ṣe é ṣe máa. Nú àwọn aṣọ́gbọ́lọ́ ń pẹ́ iná wọ́n ṣàkà ní ààrẹ. Sọ̀rọ̀ wọ́n ní iná wá gàgá àlùfà. Sọ̀rọ̀ wọ́n iná wá gàgá àlùfà. Adéhùn ẹ̀ òdodo ní òun gbà bẹ́ẹ̀. Pẹ̀lú tí ọlọ́run ọba bá ti sọ̀rọ̀ àdéhùn tó bá ti ṣe sọ ìwọ ọlọ́run ọba àdéhùn rẹ òdodo sọ àdéhùn ọlọ́run ọba tọ́lọ́run ọba ti ṣe òun náà ni wípé àwọn tí wọ́n bá ti ṣe kéfè wọn ò ní ṣe kí lọ ọlọ́run ọba ti ní òun sọ ní wọn fún ọdún wọn wà jẹ ní ọlọ́run ni òdodo kò ní padà rẹ ọjọ́ ìbọn àdéhùn rẹ òdodo ni òun lórí àwọn tọrọ àjọ àyẹ̀fẹ́ ẹgbẹ́ kò tán olú adábìrọ̀wọ̀ ọkàn náà ọmọ àti ìrọ̀bá ìrọ̀bá ní ìgbìyànjú ọmọ akẹ́kẹ̀ẹ́ kò ló dínú ó kẹ̀lú adábìrọ̀ tọrọ àjọ àyẹ̀fẹ́ ẹgbẹ́ kò tán ọ̀tọ́jà ní ọgbọ́n àwọn àgbàdìrù ọlọ́run wà látòkọ̀ àti gbóyè kí ilé ìlú ìjọba ọlọ́run tó bá mi sọ̀rọ̀ kẹ́kẹ́ wọn nípa àwọn ẹgbẹ́ àwọn ẹgbẹ́ àdéhùn ọlọ́run kí ni ó òdòdó gbogbo tó sọ pátá ẹ̀yà òdòdó ó sì sọ náà pé àwọn ọlọ́wà ti tún ní lọ́mà tó ti kékeré yìí ó sì sọpájú ọlọ́run bá ó sì tẹ̀ wọ́n ní wọ́n á wò jẹ́ bẹ́ẹ̀ wọn ní jáàní ó wá gbọ́rọ́ ní wà á ń dá àárín Gbogbo ẹgbẹ́ rẹ̀ máa ń dájọ́ láyé yìí ẹni tó lè dájọ́ tí ó gúnrégé tí ó gbé síbi tó yẹ kó pé sí ọlọ́mìnà. Lágbàgbà náà wò ó ti sì máa. Ìrìn jí ẹgbẹ́ fọlọ́ náà rẹ̀, ó tún sọ àwọn tọ́lẹ́kọ̀ọ́ ọlọ́run ọba lórí. Ọlọ́run kò lè dájọ́ bẹ́ẹ̀ kó lè jẹ́. Ọlọ́run ìdájọ́ lẹ́nu tó dọ̀bẹ́ òkú bẹ́ẹ̀ sí ìkẹta pẹ́jọ́ lọ́dà láàmú akílá ìkọ̀ọ̀dù. Bẹ́ẹ̀ ẹ̀yẹ́kẹ́ ayẹyẹ ẹ̀yẹ́kẹ́ bí wọ́n ti kàkà òye o ẹ̀dùnkún ní ẹjọ́ yẹn nù kò sí sí ìdílé jẹ́ ìgbọ́n lọ́gbẹ́ ẹ̀ de kú sí o ẹjá fífún kò sí ẹjọ́ wọn wà láti. sọ ó gẹ́lẹ́ ìròyìn ọlọ́run nítorí pé ní tí ń fẹ́ lọ́dọ̀ ọlọ́run orí ni o kò fi àlámà ní orí ọlọ́run. tó látara bẹ́ẹ̀ òun náà tá a ayé àti ìbẹ̀ níwájú wa yìí. Òun náà ni jẹ́ àrí lò áwù tàbá gbogbo ìnáwókì nínú à sọ àwọn ìnáwókì. Aládùá ìrìnà ìgbéra bẹ́ẹ̀ lábọ̀dọ̀ náà sọ̀rọ̀ sọ́nàdọ́ àlàfẹ́rọ̀ ìdílé. Lẹ́ni tó wà fún ìdílé ọmọ rẹ̀, ó wà fún ìfọ̀mẹ̀yẹ ló súnmọ́ nù ọmọ akẹ́rì ni àgbàdo ọ̀dọ́ fún ọmọkẹ́ wọn ó dẹ̀ fi pé ẹ̀pàtà ànàbíná ní ìmọ̀kà. sọ àríkọ́ńdẹ̀ àdábù máa wá sí dùá sọ bàbá àti mábọ́rọ̀ wọn bá lò pẹ̀lú ní àdúrà ẹlọ́rọ̀ lóko ọ̀rọ̀ náà èyí tó ń tẹ̀lé ó ń sọ ojú ẹ̀rọ ọ̀rọ̀ àwọn ọba. sọ nígbà ní ìjẹ́kùn ìmọ̀tìlóhùn fi dùá lè ní ìlànà ìmọ̀ àmì ìgbìmọ̀ ìgbìmọ̀ Ọ̀yọ́ lè fi kan nínú àjẹ́ nínú àjọ àgbòfin ilẹ̀ rẹ̀ pé bọ́lá wọn bá ń mọ nǹkan lójú ní ọrùn omi ìgbèrò. Ìjọba máa ń bí àbùkátà. Ọlọ́dà àwọn ọ̀gára yóò rà rà. Ọ̀rọ̀ bá tí wọ́n bí àbùkátà, wọ́n bí bùkátà tó pọ̀ ọ̀nà. Ẹ̀sọ́ púpọ̀ wọn bí àbùkátà yẹn lẹ́nu. Sọ ọlọ́dà fún àbùkátà yẹn, ìrìn ìjọba máa gbà á. Sọ nǹkan ó ṣẹlẹ̀ sí bẹ́ẹ̀, òun náà ní pẹ̀sẹ̀ òṣèlú náà ni wọ́n wà ó ìpàdé ọlọ́run máa kò lòdò mi. tó ikú ọlọ́run bá tó ga oníṣẹ́ lábẹ́ gbogbo ìṣẹ̀lẹ̀ pàtàyányá ikú ọlọ́run bá tó ga oníṣẹ́ ní abẹ́ ìṣẹ̀lẹ̀ pàtàyányá. tó nọ́ọ̀kà kò lè sàǹfààní kankan fún ọmọ rẹ̀ máa ń jẹ́ tó tó oníṣẹ́ ọ̀dọ̀ ọlọ́run ọba òṣèlú lè sàǹfààní kankan ìjọba ìka àǹfààní ọdẹ ọ̀nà ìdílé máa ń wà òun náà ni wọ́n àǹfààní ọwà. sọ nípa bẹ́ẹ̀ òun náà ọlọ́run ọba ìsàlẹ̀ fún wa nínú sáyà yìí. àdúrà èyí tó wáyé láti ọ̀dọ̀ lóòkù ó dẹ̀gbẹ́ sí pé ọlọ́run ọba fẹ́ sọ fún pé àdúrà yóò òun jẹ́ nígbà rẹ̀. Àwọn àrẹ́bí ọlọ́wọ́ bá máa ń jọ àjọ àjọ ọmọ ọlọ́wọ́ ọ̀gá. Àrẹ́bí lọ́jọ́ àwọn ọ̀gá mẹ́ta kan ọlọ́wọ́ bá gbá méjì ọ̀gá ẹ̀rọ. Ọ̀rẹ́ bí àwọn àrẹ́bí máa ń jọ àwọn àjọ àjọ àjọ. Sọ ọlọ́wọ́ máa ń gbá méjì ọ̀gá kí ni ọ̀rọ̀ ọ̀gá ẹ̀rọ fún. Ó ní àwọn ọ̀tá Mùsùlùmí ọlọ́wọ́ ti wájú pé yọ́ máa ń jẹ́ pé láàárín ara wọn náà lọ́ta wọn wà ọlọ́wọ́

Àyàlọ́gbáwájú ayé ayé àgbàlẹ̀. Ọ̀rọ̀ ni kan ọlọ́yà ààrùn-ún. Iná rúúlẹ̀ ìdàlẹ̀ ìrìnàkàrà. Iná rúúlẹ̀ àgbàlẹ̀ Fàlá bẹ̀rẹ̀ àrí ìmọ̀lẹ́ ìgbàlágà ní ìlú. Èyí àyíkúgà àwọn ìrànkúnà nígbà dára àárín. Sọ ayá yìí, ayá bẹ̀rẹ̀ àwọn àfáà wọ́n pẹ́ púpọ̀ nílé ẹ̀sìn. Kọ́ọ́lá yà á lò ọlọ́pọ̀ bá ní ìwọ̀nú iná mú lẹ́rẹ́ jáde ìrìnà àárín. Ìnáwó lẹ́rẹ́ jáde àárín ìtumọ̀ méjì. Òun ni ọkọ̀ kọjá níbi ìnáwó lẹ́rẹ́ jáde àárín lórí ìdọ̀míru nínà sọ ọ̀kẹ́ ìtumọ̀ àfẹ̀yìnà òtẹ́lẹ̀ ìrìnà ìnáwó lẹ́ẹ̀ta nínú ààrẹ sọ ìtumọ̀ ìgbẹ́ ìnáwó lẹ́ẹ̀ta nínú ààrẹ níwọ̀n àjọ wípé ìnáwó nínú ààrẹ ọmọ àmì sọ nínú fámílì ní lọ́mọ́wàá

a ní kẹta wọ́n pè ní àgọ́ ní òun tó fojú ẹ̀ mẹ́rin ibi tá a wá gbé ẹ̀yìn lọ o là ń pè ní àmọ́ àwọ̀lù ìdá agbẹ́rin lọ. tó ìtẹ̀kẹ̀dá ọgbọ́n máa ń lò ní ṣe ìjọba fojú ẹ̀ mẹ́rin lákọ̀ọ́jẹ́ kí ni o lákọ̀ọ́kọ́ tẹ̀lé ìjọba gbogbo ojú àmọ́ ẹ̀rì làkọ́kọ́ máa ń tẹ̀lé. tá a bá wá rí bẹ́ẹ̀ nínú tọ́wọ́ sọ fún wa wípé

àwọn àmì ẹ̀kọ́ wọn pé bí agbájá báyìí ló jẹ́ tí mo nífẹ̀ẹ́ ó ń ta àárẹ̀ ní ọjọ́ òde kí ni ó rọrùn sí i lọ. ṣé ọ̀pẹ ọlọ́run ọba tá àárẹ̀ nípa ọlọ́run òbí tá àárẹ̀ bẹ̀rẹ̀ nìyẹn. bí ẹjọ́ bá ti jẹ́ ọ̀rọ̀ ọlọ́run ọba bá ti gbé ojú bá ti ń ta àárẹ̀ ọ̀rọ̀ ìgbà àgbọ̀dọ̀ kan bá wá rẹ́rù. Tòlú àárín ti báyìí, ó mú dọ́là jí wá. Nípa wípé ọmọ yìí, òun ló ṣe bí lọ́wọ́, òun lòun yìí. Ẹ̀bá àbá àtẹ látara bẹ́ẹ̀, àwọn sọ fún ọmọ àbọ̀ àìsí. Ọ̀rọ̀ mẹ́ta lọ́wọ́ àmì. Tọ́ lọ́gbà rẹ̀ sọmọ rẹ̀ ìwọ́n ló sọmọ rẹ̀. Tọ́ ẹ̀dá àbára sọ pé ọmọ rẹ̀ ní ẹ̀dá ọkọ̀ sí ìwú rẹ̀ ní ẹgbẹ́ ọmọ rẹ̀ ní. Tọ́ ọmọ rẹ̀ ní biologically ìwọ́n ló bí. Ṣùgbọ́n mẹ́ta mi ní áníkà ìjánà. Òwe sọ máa rẹ̀ kò sí láwọn ẹbí rẹ̀ lọ́jọ́ wà ní fídíò láti ìjẹ̀bẹ́ pé kẹfí ń béèrè fún mi wípé kọ́rọ̀ wọn ṣàkójú kó o lè rí lọ kọ́ jẹ́ pé yóò lè wà pẹ̀lú òun nínú àìsàn náà. Ọlọ́run wa ni lẹ́yìnsà nínú Áfíríkà kò sí nínú ẹbí rẹ̀ tó lè wà pẹ̀lú rẹ̀ nínú àìsàn tí òbí ní wà pẹ̀lú ẹ̀. Wọ́n ti wà wájú. Báwo bá sọ? Èdè tó òfin ní ojú òfin ní wà pẹ̀lú rẹ̀ nínú àlùjọ. Òní ìgbàkú àmàlú lórí ìsọ àjò. Sọ àbọ̀ wà sọ ọ̀rọ̀ rẹ̀. Gbogbo fẹ́ ìgbàlá yìí. Tó lè rí jẹ́ ní pé ìyára tó wá rí túmọ̀ ẹ̀ lẹ́yìn. Tó bá wà kẹ́tọ̀ àwájú, ó lọ sí pé bẹ̀rẹ̀ ìlú wa rí pé ṣé ló kò sínú ara alẹ́ rẹ̀. Ó sì wà lára rẹ̀, ó sì dá alẹ́ rẹ̀ lọ. Ṣùgbọ́n ní àyè ìdánilẹ̀ pẹ̀lú Ìjẹ́lẹ̀ yẹn máa bí wọn náà ìjẹ́sẹ̀ bí ó ti wà pẹ̀lú àwọn ará rẹ̀ ẹ̀kọ́ sí. Ẹ̀sọ́ méjì ọ̀dà bọ́ ara máa ń bí ìlànà. Ilé yóò fi jẹ́ ìdílé kò sí àwọn ará rẹ̀. Ọjọ́ méjì ni ó sí àwọn ará rẹ̀. Ṣé ó ti rà ní? Ìgbà kò sí bí ara ayé rẹ̀ nínú kí ni ọ̀rọ̀ àná. Nítorí tó ṣe ni òfin jẹ́ kí ni ọ̀rọ̀ ara rẹ̀ nínú àbẹ̀wò. Ògùn kí ẹ̀jọ̀ aláwọ̀ ẹlẹ́kejì pé àwọn kan sọ fún mi pé ọmọ yìí ọ̀dọ́wọ̀ bá ń sọ fún mi pé ọmọ rẹ̀ ẹ̀sẹ̀. kí làwọn gbára lé àwọn ní jẹ́ ọ̀kọ́ náà dára ohun ara gbọ́dọ̀ àwọn kan lọ máa gbé ṣùgbọ́n àwọn bàbá ìyàwó olóògùn àti ìyàwó olóòtú ọlọ́ọ̀ni àwọn méjèèjì Fàkọ́ọ́nà tára wọ́n ní àwọn méjèèjì ṣe jàmbá àwọn àjọyọ̀. Lọ́pẹ́ ìjàmbá tó kìí yẹn ti lọ́wọ́ ọmọ mẹ́jẹ̀ fún àyà ẹni wípé ìdánlóṣe ọlọ́ba wá fi kí ni ọlọ́run ọba wá lójú. Ṣùgbọ́n ọ̀rọ̀ yìí láéláé tó ṣe. Torí pé nígbà báàbì ọlọ́run bá yọ ọ̀rọ̀ tí wọ́n ṣàfihàn sí ibn abáàdì ẹgbẹ́ ibn abáàdì ti jẹ́ ìmúlẹ̀ òun náà ni wípé kò ṣe é ṣe fúyàwó àdájọ́ ọlọ́run ọba kankan kátà fífi kí ọ kò tẹ́tẹ́ kọjá iṣẹ́ ìyàwó ànábì ọlọ́run ọba káwá sọ pé àwọn ànábì ọlọ́run ọba ọjọ́ ẹni tó ṣe kí ni ọ kó ṣe ìdìbò wọ́n torí àwọn ọmọ fi sínú àlálẹ̀ nínú ọlọ́mọ o ó mẹ́rin mú nínú àìṣà àwọn tí wọ́n lọ pa wọ́n máa ń rìn nínú àìṣà pẹ̀lú ìsìnà ọlọ́ba tó pẹ̀lẹ́ ní ìjọ òsínmọ̀ pẹ̀lú mẹ́rin wàtàkùn àìjìnà Ọwọ́ ìjọ lọ ní ọdún jẹ́lẹ̀gbẹ̀ ọdún ọjọ́ ní. Wọ́n wà ní ìjọ lọ sílá àrùn. Àà, ó tó jọ lọ́nà. Ọ̀rọ̀ tó ń sọ yẹ, ọ̀rọ̀ ní sínú ọ̀rọ̀ tó tóbi lọ́dọ̀ ọ̀lọ́run. Ọ̀rọ̀ yìí Èyí sọ̀rọ̀ sọ jẹ́ pé àwọn àfáà wọn ta kò mẹ́ta àfáà kan náà sọ́rọ̀ nínú àwọn ṣáájú lọ wípé àwọn àfáà kan àwọn ẹgbẹ́ tí ní ọ̀rọ̀ àwọn ni wọ́n sọ ṣùgbọ́n ọ̀rọ̀ pàkọ́ dàda wùmá ọ̀rọ̀ ti wà pẹ́ẹ́sì wọ́n tàbí tí ní àbá sọ wọ́n ní nínú àbájọba ìgbé wà ní eléyìí tó wá pé pàkọ́ dàda wùmá kìí sọ̀rọ̀ ìgbìmọ̀ tó ń bẹ̀rẹ̀ wọ́n ní obìnrin alákọ̀ọ́kọ́ ìyàwó olóòkù káàmẹ́sí áàdì ní tókùnlérù ìdáta àdéhùn mọ̀jùlọ. Ìwọ́n ní ìsí máa ń sọ ní wípé ọkọ̀ ọ̀hún wèrè ní ẹgbẹ́dàánú wèrè ní ẹgbẹ́dàánú ìjàmbá tí wọ́n ń fi ṣe. Sọ ìjàmbá tó lọ lójú ni ọ tí wọ́n sọ pé òun tó ń bẹ̀rẹ̀. Wọ́n wá ní wà káàmẹ́sí áàdì ní ìtàgbójú alẹ́ àyè àná ìké tí ń tiẹ̀ sábà lè lo wájú dé lájọ́ kùnrin náà lè bá ọkọ̀ ìlú jù lọ́rọ̀ ọmọ sọ fún àwọn ọmọ ìgbé àwọn àlejò. Sọ̀rọ̀ pé bàbá rẹ̀ ń nàbà. Sọ̀rọ̀ bàbá rẹ̀ kì í áyà tí wọ́n ń sọ nìyẹn o. Tó kílẹ̀ bàbá kì í áyà tí wọ́n ń sọ òun náà ni sọ̀rọ̀ àgbọ̀dọ̀. Àwọn afáàfin òun lórí ní jẹ́ orí àwọn ẹbí fi kọ̀ ọ́ àgbàwọ̀ ní ọwọ́ lérò ṣùgbọ́n àtọ̀rọ̀ àjẹ́ wọn wípé àmì ìgbàgbà àríwọ́lá fún ìlú kí ni ọwọ́ pé ọmọ ẹjọ́ bá jẹ́ pé ọba wà lọ́dọ̀ ìlú ní kí ni ọmọ lórí ni ọmọ pé inú ṣàfihàn pé àríwọ́lá fún kí ni ọmọ kìí ààrẹ ṣe kí ni ọmọ tọ̀pẹ̀ lọ́wọ́ àti ìlà ájú ní tuntun nígbèrè ọmọ náà láti máa ń pọ̀ lọ́wọ́ ààrẹ gbà wọlé àwọn ni lọ sí bí ni mú ọ̀rọ̀ báyìí wá ṣùgbọ́n ọ̀rọ̀ wọn ò jẹ́ ìgbàgbọ́ lẹ́sẹ̀ rẹ̀. ní kìlá wá kìlá ti Tọ́lá máa bẹ́ẹ̀ nǹkan alákọ̀ọ́kọ́ àtọ́lẹ́jì fún ọmọ rẹ̀ òjìjì ní oòrùn. Àwọn dáńpẹ̀ ní ọmọ Ibnu tọ́ Zamiyafi, ọmọ ìgbìnà tọ́ àníbà wọn. Lẹ́wọ̀n ìgbà náà, wọ́n ní ẹlẹ́kẹta, báwọn ìyàtọ̀ tó lórí káwọn àbá akẹ́gbà bá fi ilé orí ilé ìgbòho ìdàpọ̀. òun náà rí pé ọmọ tí àwọn èèyàn wá láti ṣe kò ní ní lọ òfin ṣe ọmọ ẹ̀. ẹ̀rọ ní àárín ìbájọ́ láti nìkan tó bá jọ ọkùnrin ọdún tó yẹ lọ sí tó bá gbókè náà pé kí ni ọ̀rọ̀ ṣe pé ń gbé ní ọ̀rọ̀ pé ìnáwó ní ìrìn àárín àwọn àmì arákùnrin bẹ́ẹ̀ ó tàbí ẹgbẹ́ kí ní fún ní dọ́yìnù bá ní bẹ́ẹ̀ yẹn tàkùnrin ọ̀rẹ́gbọ́n gbọ́dọ̀ bá fi ya fún ọmọ àmúlẹ̀ ìgbé ara ìgbìyànjú Ojúlówó ọmọ ọmọ rẹ̀. Àwọn tó pè ní ọ̀bí ìlú sọ ara nígbà sọ àgbà níbẹ̀ àwọn tí ìtàkì ní ìlànà ààrùn sọ ọ̀nà ààrùn yóò kọ́ ọ̀dọ̀ pé ìtàkì ní sọ ẹgbẹ́ ẹ̀rọ ní ti bàjẹ́ mú wá bọ̀rọ̀ pé ìtàkì ní ìlànà ààrùn lórí ẹjọ́ ẹ̀ ní ọ̀pẹ̀ lọ́wọ́ mi sọ ọ̀dọ̀ pé ìtàkì ààrùn ààrùn mi sọ ààrùn orí ìtàkì ní ọmọ àmì ìtàkì ọ̀rẹ́ ìdọ́jú buhari dámọ́lé ní ọ àwọn ọ̀tàkù rárá tó tó kílẹ̀ jàmbá yìí tó máa bá àbá àbúrò àwọn ọmọ sọ̀rọ̀ ẹ̀rọ ìgbé pé àwọn àbá wọn ti sọ̀rọ̀ gbà ní àwọn àjọba wọn yẹn kíkí láfọ àwọn àbá wọn ti wọn ìdíyàn náà ẹ̀rọ ní ìsọ̀rọ̀ ẹ̀ sáà lábẹ́ ìdìkan gbà bí wọ́n ti rí jẹ̀bi láwọn àbá kan lọ nìkan láì yọ̀ǹdarí gbé yọ̀ǹdarí gbé ẹ̀rọ ní òkú kàtà ní orúkọ tó sì hàn dáadáa ìjọba ìlàrí gbé ní bá àwọn ẹgbẹ́ àgbòríbẹ̀ òríbẹ̀ àgbòríbẹ̀ ẹni tí ó ẹni tí ó ẹni tí ó kò ló tó ti ní ọ̀rọ̀ tó bá kàtà ọ̀rọ̀ gbogbo àwọn ọmọ yìí ìgbà tó ọ̀dà ni tá a bá ti mọ̀ pé ìtọ́jú kìí mú lẹ́yìn lẹ́yìn ká máa dàgbà òun kan náà fà sọ ní alẹ́ wọn sọ ní báwájú àtàwọn àwọn ọ̀dọ́ àtàwọn àgbẹ̀ wá pé nínú yẹ òun ibà àwọn àwọn táwọn ojú tí wọ́n fi ń wọ́ ọkọ̀ rí bẹ́ẹ̀ ọmọ ilé ìgbé jẹ́ ní gẹ́ẹ̀jọ wà nínú àmìjọ náà إنه عمل غير صالح àwọn àbá àwọn akẹ́bí nínú àwọn ìdọ̀mírù ilẹ̀ wọ́n ní dájúdájú àdúrà tí wọ́n mú àáṣẹ ìbẹ̀rẹ̀ kan orí àti àfá àwọn àpàtà ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yà ọ̀pọ̀lọpọ̀ ìgbàgbẹ́ wọ́n ní níyàwó àdúrà tó ṣe yẹn abáyú bẹ́ẹ̀rẹ̀ sọ́ọ̀rẹ́ iṣẹ́ kàájú ọ̀gá Ìjọ́ tó jẹ́ ọ̀dá ọ̀rọ̀ ń bá mi. Amadu ń gẹ̀rù, ó lọ́dẹ̀ tó jú òjì, olùdíjẹ́ wọn ti jẹ̀kú wọn nígbà tó máa gbé ní ìsìn. Pẹ̀lẹ́pẹ̀ ti ìkìlá àwọn àdàjẹ́ pé owó yàtọ̀. Bẹ́lẹ̀ ìgbà bẹ́ẹ̀ tó jẹ́ ara pé kí ń ná owó dájúdájú ọmọ rẹ̀ zu ápàdínú gẹ́rì sọ́ọ̀ni. Dájúdájú ọmọ rẹ̀ ẹni tó pọ̀ tẹ́ẹ̀sì ìjẹ́kẹ́ títẹ́ yóò gbé nínú ìjẹ́ wọ́n náà wọ́n wá ní ọmọ kan jù yẹn rẹ̀ wọ́n wà lọ sọ mọ́ gbà ní ẹ̀ wọ́n wà lọ sọ ju ilé ẹ̀jọ̀ ju ìgbé jẹ́ jíjẹ ojú ṣe jù àbùbá alájà wọn kì í dáhùn àwọn ìlú ìlú ọmọ rẹ kò fi fẹ́ kan ní wọ́n jẹ́ iṣẹ́ tí ń ṣe ìwé ìṣẹ́ yìí sọ̀rọ̀ lọ́dọ̀ọ̀rọ̀ bẹ́ẹ̀. Àwọn tó ka eléyìí wọ́n pọ̀ bí àwọn ìlú ń lérò sọ. Ṣùgbọ́n àwọn kàkà ìnáwó àmìlà rẹ̀rọ̀ sọ̀rọ̀ ni sọ ìnáwó àmìlà rẹ̀rọ̀ kírọ̀ sọ̀rọ̀ orí kìkà kíkà orí àkókò ká. Ọ̀rọ̀ rẹ̀ jẹ́ ká àmìlà sínú ìgbérírọ́ sọ òun ni sínú òun ni kìfà ìkà òun náà ni sínú yàkú bùkà tó àwọn mẹ́rin nínú àwọn tí wọ́n ní bí àwọn olùwà àwọn tí wọ́n jẹ́ olùwà tí wọ́n kò náà wọ́n kàkọ́ tó látara bẹ́ẹ̀ àwọn tí wọ́n tẹ̀lọ́ bẹ́ẹ̀ òun ti pé wá ìtumọ̀ sí ó jẹ́ ìpínlẹ̀ ẹgbẹ̀rún lójú wa ìgbéyàwó àmì

ìlànà dáńgbé wò ó ti lọ àwọn àná. Sọ wọ́n ní pé torí fọ́mọ náà ń ṣe iṣẹ́ iṣẹ́ tó ti nínú iṣẹ́ tí ọ̀dà òun náà ń fi lọ òun náà ní ọmọ náà ṣe iṣẹ́ tí ọ̀dà òun náà ní ọmọ náà ṣe. Sọ wọ́n ní pé àwọn afáwọn mm, ìṣọ̀kan náà gbogbo ẹ̀ náà jọ sọ fún wa ilẹ̀ lọ́rọ̀. Ọwá ní kí ni ọ̀rọ̀? Ọ̀rọ̀ ẹgbẹ̀ Fàlá tẹ̀sẹ̀ àìyí, ìrànlẹ́fà alákọ̀ọ́kọ́ ní jẹ́ pẹ̀lú ìyẹn ó yẹ kó ti jẹ́ òmùtàkà ní ìṣe òfin tàbí ọ̀nà tó wájú àwọn kan tàbí yá òmùtàkà nìyẹn yóò parẹ́ sí àwọn kan tàbí yá òmùtàkà nìyẹn á rọra kọ́ kékeré débi wípé tá a bá ń kà lọ síwájú la á pè é tá a bá ti bẹ́ dúró àní ìpàdé abẹ́ka làwù ìlú tí síwájú ọlọ́gbẹ́ làwù ìdí àbábẹ́ lọ́gbẹ́ làwù àwọn kan náà wọ́n yá yẹn wọ́n ti ti mú yẹn yá yẹn wà bẹ́ẹ̀ pẹ́pẹ́ ọ̀ọ́kà lọ pẹ̀lú ẹ̀wájú tó wá tó bẹ́ẹ̀ dúró wà lé kí ni ó wà tó dúró pẹ̀pẹ́. Ìrá alákọ̀ọ́kọ́ ó ní bàlá kẹ́sí àlásìlè orí àgbà bàlá kẹ́sí àlásìlè. Bàlá kẹ́sí àlásìlè. Tọ́ fàlà tẹ̀sí àlá nínú tàbí àlùkọ̀tì fà ó wà ní fàlà tẹ̀sí àlá. Ẹ bá mú nínú nínú ìkọ́ wáyà tí yóò dàgbà ní àwọn ẹbí lọ fàlà tẹ̀sí àlá nílé ẹ̀wà ní ti ẹ̀ ní pàpẹ́ ìyá. Fàlà kí ni wọ́n tẹ̀sí àlá nìyẹn. Ẹ ní pàpẹ́ ìyá pọ̀ lúlò gàwáyẹn àti inú àwọn ẹ̀rù kọ̀ọ̀lú ní kà ibà nílẹ̀ ló máa ní àwọn ọmọ ẹ̀mí méjì nìkan tó kọ̀ọ̀lú kà tó àti sílẹ̀ ọ̀rọ̀ àti nínú abẹ́rù nílẹ̀ ẹ̀ṣọ́ ọ̀hún. Sọlọ́mọ ìgbà náà ẹ̀rọ ẹ̀jẹ̀ di òun wá mú irú ilé àti mo sọ yẹn òun wá mú abẹ́ kékeré. Ṣé ti fẹ́ lọ síwájú? Aláàbẹ̀ sí aláàmì. Ìjọba fẹ́ dúró. Ọlọ́run kéèké òun fẹ́ dúró ní àwọn mẹ́rin ọdún wáyé. Lábẹ́ lọ lọ́wọ́ àti ìgbà wọn á jẹ́ sí àná. Lábẹ́ dúró gbà lọ́wọ́ á jẹ́ sí àná. Sọ ilé wa ní bàlá jẹ́ pé àlá tó bá wá dúró. Bàlá jẹ́ sí àlá ní. Ọ̀nà wa yà náà, ó tún wá fún bàlá jẹ́ sí àlá náà ló pàtàkì àná. Òun ní ọ̀sán sí àlá rárá bàtà ẹjọ́ ta bàbá tó kí àlá ní àtọ̀yìn orílẹ̀ wọ́ṣù àti àbújá fàt wọ́ṣù wọn là máa ti lọ wọn àbújá fàt ọ̀rọ̀ ní màdínà wọn là máa ti lọ àbẹ́ sọ̀rọ̀ àbújá fàt oríṣiríṣi ọ̀rọ̀ àwọn méjì ní àbẹ́ tó máa dá àkẹ́yìn ìjọba torí màdínà wọ́ṣù ìtọ́wà pẹ̀lú wọn. So ilé wa ni bàbá jẹ́ sí àlànà ẹlẹ́gbẹ̀ẹ́ ni tàbí kàwé ọ̀rọ̀ ìṣúná ẹ̀sìn ní maka àgbàgbà ìwò bàbá jẹ́ sí àlànà. So bàbá kò ṣe ìlú ìtàkì ẹ̀lú ti mọ́ lọ́nà ìkọ́rẹ́ àwọn àti yàwó ìdàkálù ìkùsẹ̀ ìkùsẹ̀ ara. Ọwọ́ kú bàbá sí àlìní. So òun náà máa ẹ fà ń gbọ́dọ̀ wá sí ọjọ́ bá bẹ́ dúró ẹ lọ pé fàlàkẹ́sẹ̀ àlè fàlàkẹ́sẹ̀ àlè pàtàkì ṣe ń ti bí ìgbàgbọ́ ìgbà bẹ́ dúró. Àbàdo lámà tó àti ní oṣù kan láti fọ̀. Lẹ́nu abẹ́rẹ́ náà lọ́dún kí ni fàlàkẹ́sẹ̀ àlè ní ìgbàlá náà tó wájú. Kàrọ́ káyọ̀ àbú amúlé àwọn amúlé. Tọ̀hún náà ní àwọn ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀gbìn ẹ̀sìn ọwọ́ ti rí lọ aláàtẹ̀ẹ̀fẹ̀ ilé máa ń dá òun ní ayé àti ló ń dùn dáadáa aláàtẹ̀ẹ̀fẹ̀ alẹ́lẹ́. ìjọba lọ sí wọn yọ abẹ́ tó rẹ̀ aláàtẹ̀ẹ̀fẹ̀ alẹ́lẹ́. yára wọn lè dùn ní kó bẹ̀rẹ̀ yàkúbà àti amúdà báwọn ìka wọn. yàkúbà ti ràn amúdà bẹ́ẹ̀ bí amúdà ọ̀rọ̀ fi tiẹ̀ níbi ọ̀rọ̀ amúdà ní ọ̀rọ̀ aláàmúdà Lọ́wọ́ ìgbà náà ìlọ́wọ́ jẹ́ láàfún ọ̀yẹ́ lẹ́ẹ̀kẹta wá ní bóò láti ka ilé ìyàgbẹ̀. Abẹ́ẹ̀kọ́ ní ní lọ bàlápẹ̀ẹ̀kẹ̀ alìsí ìdábàkà ọ̀sán Fàlá gẹ̀ẹ́sẹ̀ ẹni ni máa láyé sàlájáde ẹ̀yìn. Lórí wọn ló kú àà. Mọ́ta béèrè lọ́wọ́ mi máa lọ́yá láyé sàlájáde ẹ̀yìn. Ìgbà tí ọ̀pọ̀ ọ̀gbá mẹ́ta látàbí gbé, inú bí ìgbà tí ó kàrà ìmọ̀ àwọn kẹ́lẹ̀ fún ní àwọn kẹ́kẹ́ náà tí àwọn kẹ́lẹ̀ ọlọ́run pé nínú ìjọ tó ń jẹ́ bílẹ̀ ìjọba fún mi kú ní kẹ́kẹ́ tí ó lọ dá oṣù tó mọ̀ nínú ìlú ọlọ́run mo ti pa ní ìkà mo ti fi ẹgbẹ́ ẹnì kan wọlé nínú ọ̀hún ọlọ́run ọ̀gbìn ọ̀gbìn ọ̀dọ́ ọba gbà ló bẹ̀rẹ̀ sí ìjọ ẹgbẹ́ ìwọ́n ayọ̀ kan wọ́n mọ̀ Ọ̀pọ̀lọpọ̀ alátọ̀kọ̀ ọ̀tí kú ní ìfilẹ̀ ní ìjọba. Ọkùnrin yìí, ọmọ mi sọ̀rọ̀ nípa àwọn èmú ọmọ ìkà ní ọjọ́ yìí. Ìjí ìbára rẹ̀ ọba ti kọ̀ mọ́ jẹ́ kí lọ. Òjí ọ̀pọ̀lọpọ̀ alátọ̀kọ̀ mi tí ọba ti kà wá, ká mọ́ jẹ́ kí lọ. Ọlọ́run àwọn owó ayé ìjọ́ àjọ̀kọ̀ ọdún náà, ọdún ìgbẹ́lẹ́ lọ́dọ̀ àwọn ọdún náà, tó kìí ọlọ́run ló kàn ó lè dàn ayé kọ́dá ọlọ́run ló parí ẹ̀ ọlọ́run tó kàn ó lè dàn ayé wọ́n ló fẹ́ máa tú ìwádìí gbọ́dọ̀ ṣẹlẹ̀ gbọ́dọ̀ tó kàn ló. ọlọ́run á ní kí ni wọ́n wá. إني أعظك تكون من الجاهلين

Lèlé fẹ́lẹ̀ ẹ̀ àbàdà. Ọlọ́run ni mo wọ́n náà. أن تكون من الجاهلين Ọlọ́run ti parí, àwọn ọ̀sán àbá lọ́rùn ti parí pé ọlọ́run ti borí jù wọ́n, lọ́rùn ti parí ọ̀rọ̀ jù wọ́n, kí àwọn ọmọdé ọmọdé pé ìlú àìsí ìlú àmàlè, aláìmọ̀kànlè àwọn. Lọ́rùn ti parí mẹ́rin òkè àwọn ọmọ ìdààmú lórí ẹ̀ nínú wọn aláìníkà ọ̀dẹ̀ mo wọ́dùn ẹ̀wọ̀ áńtẹ̀kù náà nígbà nígbà wọ́n wà nínú àwọn aláìmọ̀kan àwọn aláìmọ̀kan yóò máa ti di sáàjì ọlọ́run yóò máa ti wáì wáì ẹ àwọn aláìmọ̀kan wà láwọn máa jọ wáì lọ lórí báyìí á sì ń kẹjà bí ìsìn yìí náà wáì lọ lórí báyìí àwọn abánisùn máa dín ìsìn olókìkí jáde ọlọ́dẹ olóòpọ̀lọ̀ bá nǹkan níbẹ̀ láyé ní ìṣègùn bẹ́pọ̀lọ̀ máa ti parí sí ẹlú ìṣègùn owó ẹ̀ lọ́dọ̀ abẹ́ aláìmọ̀kan nípa àwọn èèyàn bẹ́ẹ̀ láwọn èèyàn tó wọn ti fi yan ọ̀rọ̀ òkínà àbáńtà ṣe nínú ààrẹ yìí òun náà ní ìpìlẹ̀ àkọ́kọ́ àti ọ̀rọ̀ ẹgbẹ́ lórí pé àkíkọ̀ lẹ́gbẹ̀ẹ́ ẹgbẹ́ ọ̀rọ̀ orí jọ́ ní ìlú tó fojú àlọ́wọ́ ẹ ní kẹ fún bẹ́ẹ̀ kẹ tó pé lọ sí máàmì àti ẹ bá ṣe gíní ọ ẹgbọ́dọ̀ rẹ̀ ni ìlú kẹ fi pé ìlọ́gbìn ní ní àárín ìlọ́gbìn lè sá ìlà àárín tó tó ṣẹlẹ̀ lẹ́nu. sọ náà níbi gbábárí ìnáwó amàlì òjòrò sọ́ọ̀dì àti ọmọ ìlànà àbọ̀dọ̀ máa fi ádámù tẹ̀sí yìí àwọn náà كما حصل فيك وفي نوع عمليون لو انت كان اصابوا له بالنسبه هذا الضبيب كان كما تعباري تعفوني olóòjà ìwọlá àkọ́kọ́ méjì ìwádìí bá lọ méjì ní nǹkan kan wà tàbí kí ni o lónìí náà fún àwọn ọmọ ìnáwó àmọ́ yóò àdúrà tó ṣe ọlọ́ọ̀dún kí ni ọ ẹ̀sìn ìdáhùn náà lọ sí máa nà rẹ̀ ọ̀dọ́wà bùkẹ́lá ẹlẹ́ẹ̀kejì àwọn ti kàwá sí máa ṣe náà kú kí lọ ìlú àwọn àgbẹ̀ ẹ̀rẹ́ ní kí lọ bùkẹ́lá ẹlẹ́ẹ̀kejì ètò ìlú ẹgbẹ́ kí ni ó ń bẹ̀ tàbí kí máa ní méjèèjì ó ní kí ni ó ń bá wọn bùkẹ́lá ẹlẹ́ẹ̀kejì lọ́wọ́ sọ fún wa pé ah ìjọ àtẹ̀kí lè ní ó wọ́n náà wá sí ìrìn pé àti ilé mú dábì ìdìbò jẹ̀bì nírùmúlẹ̀ kí lájẹ́ o adámù pẹ̀lú àwọn àtàwọn náà àwọn àti ìṣòro ti fi ìwò. Sọ́ọ̀rọ̀ òun náà ní ọjọ́ wọn. Ìtòkì ti múlẹ̀, òun náà ti fi ẹni tó tẹ́rì tán parun kí wọ́n lọ máa mú àwọn. Ó ti ẹni tó tún àná kí lọ ìjọ ìrẹ́lẹ́ kí náà ojúkọ̀ àti ìmú apáta yẹn náà. Tọ́lẹ́mẹ́ta náà wọ́pọ̀ fún wa ká máa bẹ́ẹ̀rẹ̀ ìjọba ìpamọ́ fún wa àwọn àbẹ́rẹ̀ màtíkàtàrà ọlọ́run dìbò ìgbàgbọ́dọ̀ ọba nìkan lọ dání tí lọ máa gbé bíkíní ìkíní nìkan ọmọ ìbéèrè rẹ̀ pé àbá àbẹ́ mọ̀ níjẹ́ wọ́n sọ màkà máa ń sẹ́yìn. sọ ó sì ti bí abúlé pé aláìmọ̀kàrẹ́ tí bá ń béèrè ìfẹ́fọ́lọ́ ọba ló ti lọ lọ́nà ìrìn ìjìnlẹ̀ pẹ̀lú oníkùnmọ̀ tó wà máa nígbà àkọ́kọ́ tó tó kù fún àwọn àbẹ́rẹ̀ pẹ̀lú lórí níbẹ̀ àyànká máa rìn tí wọ́n ti sàlàyé fún ọjọ́ àwọn ti rí ọ sọ tó àìmọ̀ kí n ṣe kan títí omi torí ọ̀rọ̀ máa ti kọ̀ fún àrẹ́bí ni wọ́n kà pé wọ́n ti jà wọ́n ìgbà tí ọba ti dé èèyàn pé ọmọ àti èèyàn ọ̀dà rẹ̀ ṣe kí ẹ̀dọ́ bá máa kéde kí lọ àti kí n tọ́lá bá tó fún ọpẹ́ ìjọba ìwọ̀n máa máa dà máa rẹ̀ ní lórí ìkọ́ àìmọ̀ kan náà àmì ẹ̀ka tẹ́kẹ́ ìjìnlẹ̀ àìmọ̀ kan tẹ́yàn ọ̀dà kí lọ́wọ́ mọ̀. Nínú ní pé ìkàdọ́gba ti parí kí ló tún máa dààmú lé lórí tó máa ojú òní túmọ̀. Kí ló tún máa wá àìmọ̀tán náà ní ẹ̀gbọ́n ilé ìwà àìmọ̀tán tí ò dá. Wọ́n á lọ sí nínú قال رب إني أعوذ بك أن أسألك ما ليس لي به علم وإلا تغفر لي وترحمني أكن من الخاسرين mo fi ń dé ti ṣe ọlọ́run kọ́tọ̀mù ló dé ìṣẹ́jú wọ́n ìwà gbó lórí ẹ̀ tàbí wọ́n gbọ́ pé ẹ̀jẹ̀ níbi ìwà ní àti kàkà ojú ẹsẹ̀ àgùnfà àdára fún ilé àtàwùfà nígbà yọ ní kíni ọmọ ẹ̀rọ tó bá wọn. Òní máa lọ́rọ́ lọ́rùn ìjọba àwọn ẹgbẹ́ jẹ́ àwọn sọ̀hálà àwọn sábà fi sọ̀rọ̀ ìṣà rọ̀rùn kò dàbí ìlọ ọlọ́run. Torí ẹ̀ inú àwọn àlẹ́gbẹ́ ọlọ́run èyí lọ ìlọ ọlọ́run kó tún á إني أعوذ بك أن أسألك ma ليس لي به Ìwọ náà ló lè dáàbò bò mí, mo wá bò lọ́dọ̀ ọ̀rẹ́, èwo ti sílẹ̀ jọ mi. Wọ́n tún lọ máa A ná àṣẹ alága. wọ́n wá rò nípa pé kí di ọ́ léèrè ní kàkàkàkà tó nípa pé kí di ọ́ léèrè Màláyé bàlẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀rùn. Ìkàrẹ́ pé ìmọ̀ ẹ̀rọ ti fi ní ó. Ọlọ́pẹ́ ti fi ní ọ lè mọ̀. Ìjírà ayọ̀ kan. Torí ẹ̀, bọ́lọ̀ bá ti sọ sọ́nà ó darí gbà sọ́nà. Ó lè yára sọ́nà bá ń àfọ̀ ó dárí lọ wá mùsùn kúrò lọ́dọ́ lọ. Lọ́jọ́ mi ìbí mi máa jẹ́ pé ọ̀kà mi kí mi tó lé kí lọ, mi ní máa dájú. Wà ilá tàò fèrè lé wà tàò hánú ní àkómi náà lẹ́kọ̀ọ́ rí. Ọwọ́ ni wà

pé kí o sọ pé mo ní àwọn àti mẹ́tì. Owó bẹ́ẹ̀ ni ṣe náà wọ̀ ní mẹ́tì. Ọlọ́run mọ́ ní sọ̀rọ̀ ní mẹ́tì. Ọlọ́run ṣe kí ní sọ̀rọ̀ ní mẹ́tì. Wọ́n mẹ́rin ẹ̀rọ máa ń bí kọ́ kọ́lẹ́ṣà ti kéré mọ́. Ọlọ́run sọ fún tí ẹ̀rù lágbà tó ti ń bọ̀ wá kọ́lẹ́ṣà ti kéré ọlọ́run ọlọ́run Káfà fún àwọn ọmọ ọgbà yàgbé àwọn tá a fi ọmọ òṣèlú nínú.

ọjọ́ papọ̀ ní ọmọ tọrọ méjèèjì pọ̀ sọ̀rọ̀ ní ọmọ tọrọ méjèèjì pọ̀ òun náà ní ìgbà so àyà yìí kí ni kálá ń sàǹfà nílẹ̀ òun náà ní fẹ́ ó fi jẹ́ ọ̀pọ̀lọpọ̀ pé àwọn ànábì ọlọ́run ọlọ́run ọba jẹ́ kí wọ́n máa ṣe ní pé wọ́n bá jẹ́ fi pé ìwé tó pọ̀ ìwé lónìí ní pé wọ́n máa rọra pààyàn rọra gbáyàn láàrin ẹ̀kẹ́ ọlọ́dẹ̀rẹ̀ ọlọ́dẹ̀ hàrà kẹ́lì lókun tó ọ̀sọ̀rọ̀ ọmọ ọ̀nà tó ti di tó àmìtẹ́fẹ́ àmìtẹ́fẹ́ máa fún nǹkan nǹkan tó yá ẹ́ kiri nǹkan lọ́gbẹ́ ọlọ́run tí wọ́n fún nǹkan ogun wọ́n ti kú ní tẹ́kì tàbí ti tẹ́kì wọn lọ́rọ̀ àwọn ilé ọlọ́run náà ọlọ́run wọn lè ní ọlọ́run ọlọ́run ọba

ويجي المستقيم ويعيدوا مؤمنين دولة تعمل فليس انتهاج الذي كان من فترة من الله كان فترة من الله فهذا الزمان كان يشاد الناس إلى مبادرة بالتوبة من خلال الرسل ọjọ́ rẹ̀ ní kan bí káàlì ní máa yára tí ó bá àwọn ọkọ̀kẹ́ àwọn kí ni ọrọ̀ ọmọ ẹgbẹ́ ọmọ ọba ní bọ́lí sí ìjọba ọmọ ọ̀rẹ́ صار من الكيف من الخير يوم نعطف عن تمام الخير الرحمة بعد المغفرة so كده òfin tí kí nǹkan pé fún yàn ní pé ọlọ́run ó kẹ́yìn lẹ́yìn kí ní ọ lẹ́yìn ààbò ọlọ́run ó kẹ́yìn lẹ́yìn kí ní ọ ẹgbẹ́ ìṣẹ̀lẹ̀ náà máa ń kórè jù lẹ́yìn ìṣẹ̀lẹ̀ oníyàrá lọ́jọ́ ọlọ́run máa ń kórè jù lẹ́yìn ṣùgbọ́n ní ìdí tí ọ méjì pàtàkì bá ti forí sí ìyàn lóṣù nínú wọ́n wà níbi ọlọ́wọ́ bá lára tí wọ́n wà bí náà kọ́ fi wọ́n lọ́jà wọ́n pa méjèèjì nínú ọ wọ́n máa pa méjèèjì à lọ́wọ́ bá forí sí ìyàn tó lè ní ọ káwọn ọmọ apákọ̀ máa gba ara wọn pé ní ọlọ́run òbí jù kó lè fi kí ni ọ káwọn pa méjèèjì pọ̀ lóòótọ́ méjèèjì wà pọ̀ lọ́wọ́ ká máa gbé àwọn apọ̀ Ọ̀dẹ̀wá ní bẹ̀rẹ̀ kan náà, káwọn obìnrin kọ́ bẹ̀rẹ̀ wọn ránṣẹ́. Number one, number two, number three, number four. Now, number one. Number two. Number three. Àwọn abẹ́rẹ́ ìgbé tó lẹ́tọ̀ọ́ ọ̀ka ṣe bẹ́ẹ̀, àwọn aṣọ ń gbé fò lẹ́tọ̀ọ́. Ẹ tó bẹ́ẹ̀ lọ òṣìṣẹ́ ìwà, téèyàn fẹ́ kówó fún nítòótọ́ ló jẹ́ ìjọba fún ọ̀fẹ́ gba owó kò sí nǹkan tí o lè ṣe lórí ẹ̀sẹ̀ àkówó ẹ̀kówó ẹ̀kówó á ah, iṣẹ́ wa máa ń tàbàjẹ́ bàjẹ́ ah, kódà èyí tí wọ́n máa ń jẹ́ ń bẹ̀ ah, mo lè dèrò ọ̀lẹ́ta lọ láàrin oṣù kan nígbà kó lè lẹ́ta ọ̀nà àwọn fún ilé oṣù kí ní tẹ́lẹ̀. ọ̀rọ̀ iṣẹ́ ò lè àrùn ní ìlú iṣẹ́ ó lè lọ lẹ́ẹ̀kan kí wọ́n tó dànù ó lè lọ lẹ́ẹ̀kan kó lè lọ pé ọ̀rẹ́ nǹkan bí nǹkan ṣẹlẹ̀ sí sórí ìlú ẹ̀sìn ti gbé kalẹ̀ lẹ́rìí pé èyí tẹ́ fẹ́ lọ sí business ẹ̀ẹ́dọ̀ tó kù lórí àlàámọ̀ ẹ̀ sọ̀rọ̀ lórí profit ẹ̀ sọ̀rọ̀ sí lọ́ọ̀sì bá dé ẹ̀ sọ̀rọ̀ sí sọ bá a ti ní kìíní bẹ́ẹ̀ la ń dín lóhun ìkejì tó ọ̀rọ̀ yẹn ẹ̀gbọ́n ọmọ sọ ẹ̀yìn nìkan ẹ̀gbẹ́ máa gbowó sí mi ẹ̀gbẹ́ kan jẹ́ pé tí ìgbàgbọ́ ẹ̀lọ́pàá pé èrè tó wà ní ìgbọ́nà tó ní ó gbàǹkó ọ̀pọ̀ nílẹ̀ ara ìlàtọ̀ fún àwọn wípé àwọn báǹkì kan wà láwùjọ wa tá a wà lónìí àwọn àwọn ìṣẹ̀lẹ̀ tó wà lọ́dún gbà pé báǹkì ní owó láwùn náà lórí ẹ̀jẹ̀ kan láti sáyẹn tó bá ìdájọ́ sáyẹn gbà tó ṣá láti jẹ́ ìbúlẹ̀ ó gbẹ́ gbà sí wípé Islam bá ti gbé nǹkan kalẹ̀ ní káṣe tó ìwọ́n tó wá wẹ́ báyìí ní àwọn gẹ́gẹ́ ń bọ̀ pọ̀ ẹjọ́ sọ̀rọ̀ lórí géèmù ẹjọ́ sọ̀rọ̀ lórí nọ́ọ̀sì ẹjọ́ ṣàlàyé fún ara ẹjọ́ lówó olórí fèèrè olóṣàlàyé fún ọ báyìí báyìí báyìí báyìí ọlọ́run àkọ́kọ́ tí ọlọ́run ìtò ìkẹ́kù ìfọ́n lówó oníbẹ̀rù ìwọ ọ̀rọ̀ ìrìnàjò lè ní pápọ̀ owó mi ọmọ ìlú mú ni o tí ó lọ sí ẹgbẹ́ ọlẹ́ wọn ní gbowó lọ́wọ́ rẹ̀ tí ó lọ sí ọkọ̀ owó rẹ̀ tó bẹ́ẹ̀ lọ́wọ́ olórí fèè tó bẹ́ẹ̀ gbé sí láti bá dé gbogbo dọ́kọ̀ náà lọ́ bẹ́ẹ̀ ni lọ́wọ́ yóò rí lẹ́nu pé òwò tẹ̀ sọ́nà nìyí ààrẹ ní a máa fún yín làbọ̀ náà àbí àpàdé ààrẹ. Tí ó sọ sọ ìṣe ìyá wa ìṣe náà làbẹ̀ ọlọ́run kan ní ìwà ìwà. Ẹ̀jẹ̀ kan tí náà ti bá dé ẹ̀sà àyè. Títí èyí bá jẹ́ dígí ni o ẹ̀sà láì méjì lọ́rùn kò ní parí. máa ti Tọ́wọ́n tààrí fún wa nípa wípé dáa lè lo wọ́ọ̀dù wípé ìgbẹ́kùn lè kàmìnà láàrin ọmọ àmì ọmọ àmì ọmọ lọ́yà pàánì lọ sí èdè tí ó bá nìyẹn ẹ̀ka bàbá wa náà ń tàbí nígbà tó dúdú èsè wà tán tó bá bí á wọ́n tó pa wọ́n lè ní ọmọ wọ́n tó sáyẹ̀ máa wọ́n lè kó yára lọ jáde wọ́n mọ ìlú òkè ẹ̀sìn òjíkàrá òjíkàrá ọ̀yẹ̀ ní àmì wọn máa ń tí ọ̀rọ̀ lọ́wọ́ tó ní ìpàdà wa ẹgbẹ́ bá ti jẹ nǹkan tó bá kù díẹ̀ káàtó wọn lè ní ọmọ àlè inú ilé wa ni wọn bá ti jẹ dáadáa àwọn náà ń gbára yí padà pé kí ni ọmọ dáadáa inú ilé wa tó ti bẹ́ẹ̀ lórí kíkí ní ẹ̀rẹ́ àbá ti ń wá pépè kẹ́mọ́ àrẹ́gbẹ́ lómi wa ó ti dọ́gà nípìtẹ́ bá gbọ́dọ̀ bá gba ìsìn dáadáa ní ìsìn báyìí fẹ́ẹ́ takò nǹkan àwọn akẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ àwọn ọmọ àlè yóò bá láwọn àwọn tẹ́gbẹ́ sí wa àwọn ẹ̀dọ́ bẹ́ẹ̀ pé ọmọ nínú bàbá àwọn ẹ̀gbọ́n náà gẹ́gẹ́dẹ̀ jẹ́ àjọ òbí ní òtó nǹkan ààrẹ gẹ́gẹ́ tó jẹ́ àfààní wọn náà fún wa wọn gbóná ìlú pé ọlọ́run sọ fún àjọ ilé àmì ní àmìkà tó tó ti sọ bẹ́ẹ̀ tó ti máa jẹ́ tuntun tó ti máa fi tẹ̀lé ọlọ́dọ̀ ààrẹ gẹ́gẹ́ gẹ́gẹ́ ayé ìwọ̀n fún kúrò ní ìlú ìyàrá lọ́sẹ̀ fún ìwọ̀n fún kúrò ní ìlú. tó ìbẹ̀rẹ̀ sí ọgbẹ́yìn ọlọ́run ní pé àfá àtúnṣe wá àti iṣẹ́ tó bá ti ṣe jùlọ tó bá lọ wẹ̀ owó adíkù sílẹ̀ dànù ìwẹ̀ adíkù sílẹ̀ dànù. tó tí ó bá tún wẹ̀ ó dé náà mára ó lè dé náà mára. tó ti jẹ́ pé òjì tó kókó rá iṣẹ́ ni ó ní ìdílé pé kó ní kọ́ra ọ̀tọ̀rọ̀ tú bá níwájú ọlọ́run ewu làbọ̀ ẹgbẹ́gbẹ́ jìnnà ó wọ́n sọ pé kó tún bá wọ́n jẹ́ wá lọ wẹ̀ ọ̀rẹ́ àmì jìjì rẹ̀ náà lẹ́nu àti láti jìjì ẹ̀ náà mọ̀ wẹ̀ náà lẹ́nu àti lọ́wọ́ rẹ̀ tó bí pẹ̀lú àti wọ́n wẹ̀ kò dé náà mẹ́ra mẹ́ni rẹ̀ ọkọ̀ pé pẹ̀lú ọ̀sọ́ ni pé ó ti wẹ̀ ẹgbẹ́ rẹ̀ kọ́wọ́ ẹ̀ ọ̀sọ́ jíjì ọlọ́wọ́ ma tó kò ní sẹ́ni tí ó máa jẹ́ ni náà ìpínlẹ̀ ọ̀rọ̀ rẹ̀ nìyẹn ìtọ́kẹ́ tó ní bẹ́ẹ̀ yẹn ti dìnnà kọ́ lọ tún bá ọ̀rọ̀ ọ̀rọ̀ Àwọn tó fi bá mímọ̀ tààbà lọ́dọ̀ wá ní ìrẹ́. Bẹ́ wọ́n kà tí a ní àdúgbò ọ̀kà nínú tí a ó fọ́ síbù wọ́n lè kà. Torí pé àwọn afásọmọ ní gbogbo kàtà ń bọ́ iná ní ti Àwọn ìṣẹ̀ ọ̀fẹ́ nílé báyìí ọjà nílé báyìí ó ní wíńdò ó ní kinní kan gbogbo nǹkan máa ń wà ẹgbẹ́ ẹgbẹ́ dàbí ike ìrọ̀bẹ́ máa kọ ìtàn ní àti nǹkan fún nǹkan tó gbogbo ọjọ́ àti mú kankan wá ní ẹ̀sìn àwọn kan wà lókè máa ń tì kan ọmọ ìlú ẹ̀ máa mú wá láti máa kọ́ bí lágbára tó máa ń jẹ́ káàrí ọmọ tó máa kà á àti káwọn kan tó máa jọ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí àpọ̀lọ́ bá dáa náà ní sọ ẹlẹ́tìlú jáde mọ̀jáde sọ gbogbo àwọn tí àyè òun àwọn ẹlẹ́tìlú jẹ́ àfa bẹ̀rẹ̀ òun àwọn àkọ́kọ́ nígbà dá bẹ̀rẹ̀ dá wà nílé kí ẹgbẹ́ wọn máa wọ ọba kan bẹ ọba gbogbo ìbẹ́ ọmọ bá gbogbo àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan bí ìpínlẹ̀ náà tó tó lára àti àwọn ẹgbẹ́ ọlọ́gbàlì àti kápálì jáde sórí ilẹ̀ yẹ tó gbogbo àwọn ìjọba àwọn ọlọ́gbàlì jáde sórí ilẹ̀ yẹ Àwọn tí a ti ọwọ́ àlọ́wọ́ àwọn èèyàn ní olómi, wọ́n àwọn kan dára ní pé ó sì jẹ́ sí à táwọn fi ṣe wá. Ilé ṣe sí à, àwọn èèyàn dára sórí kúkú dára jẹ́pọ̀, ẹ̀wọ́n máa tó pọ̀ mọ́ ẹ̀sìn tó ní wọ́n rẹ̀ yẹn ká, lágbára mọ́gà, ẹ̀sí tó yẹ àdìsí kan jẹ́ kó sílẹ̀ lẹ́gbẹ̀ẹ́ àwọn àdìsí kan. Ẹ̀gbọ́n kú bẹ̀rọ, á kú kàmé, tó

tó àwọn kò ní pẹ́ àwọn ibi sọ̀rọ̀ àrẹ́bí mú sáré ìjọba ó tó kìí pẹ́ ẹnu kòrá ní. Táwọn ìrọ̀lá bẹ̀rẹ̀ láyé àrẹ́bí mú sá ọkùnrin kan ọ̀dẹ́gbẹ̀rin kan àti wọ́n tó wọ́n mú dáadáa àwọn yẹ̀mú sí náà máa ń ìgbà tó pọ̀ fún ti kọ́sí lókè. Tó wọ́n gbé sí wàhálà yẹn wọ̀ kí àti àgbègbè bá ní ọ̀dọ̀ wọn bí ohun ìyẹn. Ẹgbẹ́ bẹ́ àwọn àpá àdọ́wà ní ìtàn. Ìfúnra náà jẹ́ sọ́kàn. Sọ̀rọ̀ àdéhùn ìdáhùn kó kéde tí ó fi dùn tó fi gbẹgbẹ ìdàgbé pé dáhùn ìyá bá nìyẹn ká máa sọ ìjà wọn àgbà bá sọ ìná wọn ti fi nǹkan kún fi nǹkan kún fi nǹkan kún fi nǹkan kún fi nǹkan kún fi nǹkan kún wọn máa kàjá yìí láti mú sí àná ni wọn máa kàjá yìí tuntun ká bá ní kàrọ nù àyè wọn gbèsè àwọn tẹsíìrì kan wọn máa kàjá yìí níbẹ̀ ìjọba àwọn bẹ́ẹ̀ kìrìtẹ̀ lọ́dọ̀ fi dùn rẹ̀ wọ́n láta àwọn bẹ́ẹ̀ kọ̀ọ̀nà ìgbésẹ̀ àwọn àgbà tó fa àwọn àgbà yìí kẹ̀kí ìgbà tó lè mú pọ́ǹtì kan wá tó jẹ́ pé mo tó ń gbọ́ lọ́mọ àwọn èèyàn kan lẹ́gbẹ́ kéèké nǹkan kì í sọ̀rọ̀ tó dáa nínú àwọn èèyàn. Bí ọmọ sọ wípé tẹ̀sí ni àwọn olùtúbi ni àtọ́bárí ìjẹ́rìí àtọ́bárí gbogbo àwọn tẹ̀sí ni tó ń ṣáájú lọ wípé nígbà tí tó wà rẹ̀ ní báńkì sí nǹkan tí lọ láwùjọ ènìyàn ìgbé àbúrò àwọn àyè àti wà ní ìlú sáyẹ́ǹsì náà tó àti wà ní tẹkinọ́lọ́jì ìlú eh, ìgbésẹ̀ tí a fẹ́ mọ̀ sọ̀rọ̀ nípa ẹ̀sìn eh, ọ̀rọ̀ káwọn àwọn àpáàdì owó fẹ́ máa kọ sílẹ̀ àwọn náà kọ àwọn nǹkan tí wọ́n gbà lọ́wọ́ àwọn ẹ̀ka lè bá rí olùkọ́lẹ̀ mi gbọ́pọ̀lọpọ̀ nǹkan tí mẹ́nu wọn là ní rẹ̀ ààrẹ kẹsì láì òkè ọmọ ọba ẹgbẹ́ àdínkù fún abẹ́rẹ́ ṣe mọ́ ní ìsinmi tí a rẹ̀ ti kọ́kẹ́lẹ́ ọmọ ní méjì wọn ẹgbẹ́ rẹ̀ máa fún mẹ́sẹ̀ ní ìsinmi àyíká ayé àti wọn àti ẹgbẹ́ ká ló mú pé kí wọ́n fẹ́ ṣe abẹ́ tó tún abẹ́ ṣe kankan ẹ̀yọ̀ ọmọ kan ẹ̀yọ̀ ọmọ kan ẹ̀yọ̀ ọmọ kan ẹ̀yọ̀ ọmọ kan ẹ̀yọ̀ ọmọ kan ẹ̀yọ̀ ọmọ kan ẹ̀yọ̀ ọmọ kan ẹ̀yọ̀ ọmọ kan ẹ̀yọ̀ ọmọ kan ẹ̀yọ̀ ọmọ kan ẹ̀yọ̀ ọmọ kan ẹ̀yọ̀ ọmọ kan ẹ̀yọ̀ ọmọ kan ẹ̀yọ̀ ìtọ́jú ìmọ̀lẹ̀ ọ̀nà ọ̀rẹ́ àti ìtàlẹ́ ìdáhùn gbogbo àwọn fásitì bá gbogbo àwọn kẹfẹ́ ń kọjá owó tó màjá ń wáyé wọn ló jẹ́ sí ìmọ̀lẹ̀ ojú àjọ ṣe ó lọ́ọ́ yàwọn lọ pé abẹ́rẹ́ ìdánilá àti inú omi tí tẹkinọ́lọ́jì ló lọ́wọ́ ìgbà máa fọ́. ẹ bá kàwé tẹkinọ́lọ́jì wà tó kàwá dàlàyé ìtọ́wọ́ ẹ̀ràn lọ́wọ́ tó lọ́sọ bá bá ti kàwé. ìjọ ti wà mẹ́rin ẹ̀jọ̀ mẹ́ Gbogbo lè fi wá káàbẹ̀ ìgbàbẹ́ sàlàyé sí ìwẹ́ gidi kan káàbọ̀ sínú bàọ́lọ́jì lórí káàbọ̀ ọmọ bẹ nínú mú kí wá lọ́wọ́ ìsàlàyé ìgbàbá fún bàọ́lọ́jì sọ níbẹ̀ ẹ̀kọ́ àti òkè níbẹ̀ sí kan làtọ́sọ àwọn ọmọdé àwọn àti nínú ẹ̀yìn rẹ̀. Níta ní ìdìbò ẹ̀rọ ìsàlàyé. Gbogbo yóò ti ṣe inú orí ẹ̀rọ ẹgbẹ́ mi ti dáa sí wa ṣé lọ gbẹgbẹ gbẹ àwọn tẹ̀sí ni fún wa gbẹgbẹ Thank you.